بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أنا كنت أمر الله سبحانه وتعالى ولا تنشي دور الشاحنة من ورسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه هذا السرقة lábẹ́ òfin náà ìjìyà tí ń lọ fún olùjíjà àkọ́kọ́lá gbogbo ìsìláàmù tó jẹ́ pé mọ̀ ní òun fún àìsọ̀lẹ̀ nínú ìsìláàmù orí pé olùjíjà yẹn ìpàtọ̀ síta ẹgbẹ́ lórí ọdún dúkìá rẹ̀ wọ́n bọ̀ sí ní ọlọ́pàá ọlọ́pàá ọ̀tàrà ìfọ̀rọ̀ náà lóṣù ìwọ̀n gbogbo ọlọ́wà máa ṣe kọ́yàn ìlànà tọ́jú kọ́yàn lọ́rọ̀ tó ní yọ ọkà pẹ̀lú ẹ̀ ó dẹ̀ lára tí ó gbé ọ̀rọ̀ ọlọ́run àti pẹ̀lú àìbẹ̀bẹ̀ pẹ̀lú káyá yọ ọkà pẹ̀lú ọ̀bà ń tọ́rọ̀ ọ̀bà tó fáni wọn ọ̀tà tó bá ti di pé ìrọ̀lẹ́ ń dá mọ́yàn ojú kò sòrò ń dá mọ́yàn èyí tọ́lọ̀ ń ṣe fún yà kò tẹ́yàn lọ́rùn ìyẹn òun ló jẹ́ tó mọ̀ tó tẹ̀ ìtọ́lọ̀ ṣe fún ìyẹn náà ó tẹ̀ wá jẹ́ tó yẹn máa wá máa jú máa rí tọ́lọ̀ wọn bọ̀ pẹ̀lú tí èèyàn tó sì máa jẹ́ sọ. Inú ìlú máa ń bẹ lára èèyàn tó bá gbogbo tán ẹ̀mí òsì tí èèyàn apá ní tí ẹ̀ka ó wà ní ènìyàn ọ̀gọ́rọ̀ ọlọ́sà tí wọ́n ń gbé tí ò sábà pààyàn ó kéré. ó kéré nítorí wípé ẹ̀mí pé ẹni tàbẹ́sì nǹkan rẹ̀ yìí tàbẹ́sì nǹkan rẹ̀ yìí tí ò bá ní sílẹ̀ ní ọwọ́ rọ̀sẹ̀ á pààlì ẹ̀wọ̀ ìdílé òkú torí nǹkan rẹ̀ nǹkan ní rẹ̀ tó ṣiṣẹ́ tó dà lọ́wọ́ ìdájọ́ ìsìláàmù lọ́ṣọ́dá wá sórí nǹkan yìí láti tó kí wọ́n gbé lọ́wọ́ á rí pé olóògbé ṣe pé pé irú rẹ̀ tó wù nínú tó máa jẹ́ ẹ̀kọ́ fún láwùjọ kó fi lè máa rí ìrìntọ́lá ọba sọ fún níwà ìrìntọ́lá sọ fún ìlú jẹ́ ìgbẹ́ ló sì mọ́jọ tó àti ara ní ìta eléyìí jẹ́ tẹni tó náà ní pẹ́pọ̀ ara àti ìnáwó ló sì máa rántí àwọn tí ò ní lábẹ́ ìgbà bí wà ìjálè mo ti kọ́ ọkọ̀ wọ́n bèèrè lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì wa rẹ̀. Ó ní sáà kúlẹ̀ tó yìí. Sáà lè kúlẹ̀ wọ́n. Onírárá o, ẹgbẹ́ jẹ́ sọ sí ẹ̀ka. Onírárá o, onírò tó yìí sí yàtọ̀ sí ìkànnì ìgbà táwọn àgbọ́pọ̀ tó wọ́n ń lọ sí ìwọ̀n àwọn ìfúnfún lọ́dún ìfúnfún tí mo ń ṣiṣẹ́ lórí fóònù àwọn akẹ́kọ̀ọ́ lórí sáàbí tó wà òfin dàbúrà pé owó olùdó àìsókè pẹ̀lú láì mọ̀ ìṣẹ́ rí orí fún àbíkẹ́ ẹ̀fà fún yìí oníkílódé ọláwọn ọmọ ìyẹn wọ́n lo advantage pé ẹ̀fàdùsọ́rù ìwé ìgbà fún lọ́wọ́ yẹn láti mú àbúkọ̀ so sábà ìlú tí òfin bá wà ẹ̀tẹ́wọ́n náà ní wọ́n bẹ́ẹ̀ amáyìn sófin oúnjẹ kẹsàn ní gbogbo láwùjọ gbogbo ẹni tí yóò fi jẹun tí wọ́n gbàgbé òsìn láti láàmù ní ẹ̀wọ̀n tó ju gbogbo ìgbà náà gbogbo ẹ̀rọ àdínà ìnáwó kan wọ́n sáré twenty thousand ẹgbẹ́ tí mẹ́rin ẹ̀rọ èyí tó lọ ìjì tó bá ti rọ́ ti kákìtì mẹ́rin ẹgbẹ́ tí mẹ́rin lórí ìdókìtì kí wọ́n gbé yàn lọ́wọ́ kí wọ́n ní kí ó gbé ó tó gbé ìdókìtì tó tọ́ sí ìrìn àná àkọ́kọ́ ìrìn Ìjọba ọ̀bá ti ṣe fún ọ̀nà, ìwọ́n máa bọ́lá ọ̀dọ́ ti máa ń bọ́ ọ̀tà ẹ̀rọ tó ṣe fún ọ̀nà. Olè jíjà Ìnáwọn èèyàn buru burú e, ẹ̀. Iṣẹ́ ìgbìmọ̀ ìjọ rẹ̀ ni. Ìlọ́sọ́dọ̀ ọ̀rẹ́ nìkan, a máa rí orí òyìn tí wọ́n sùn. Gbogbo ẹ̀ náà ti ṣe dáadáa orí òyìn tó sọ́fá. Pọ̀lú fọ́ọ̀sà ẹ̀ tó tó

wọ́n lọ lẹ́sùn bọ́ọ̀lẹ̀ ó ti lọ kùnàbóyè ó lámù wọn ọ̀pọ̀lọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti wọ́n fẹ́ àtẹ́ǹtì àti ìwé tẹ̀lómi wọ́n ti wà ní sáńdìkì ìwà tó ń gbà fojú lọ tẹ̀lómi wọ́n tẹ̀ láti fẹ́yìn lára pé kó ti gbèsè gbèsè ó lè wọ́n wà lọ pé kọ̀ǹdọ́tọ̀ yẹn ní ọjọ́ owó àwọn olùmọ̀jùlọ àtàwọn ọmọ tá a wí yìí àwọn kọ́ọ̀tù yẹn bó ṣe kó àwọn kọ́ọ̀tù ẹ̀ jáde. ó dàbí pé ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ ẹ̀rọ ìgbìmọ̀ sálábà àwọn sákàá ń pé ìtàkùn yẹn ń ṣẹlẹ̀. lè kọ́ọ̀tù tó dráìvà tó wà ní

àwọn náà wà ní ọ̀sẹ̀ tó fa wọ́n tó tí wọ́n tó fa wọ́n tó tí wọ́n tó sórí náà. wọ́n kò tí ìfẹ́ fẹ́ tó ìbẹ̀ wọ́n tó dùn pé ẹni tó wà ọ̀sẹ̀ tó táwọn tó táwọn tó fọ́ táwọn tó ní lẹ́yìn káwọn náà ló fẹ̀mí ẹgbẹ́ kò sí kẹ́ tí wọ́n tó ń bó ìkú ẹ̀ kàwá síbẹ̀. ẹ kò ní pé mọ́má ti ní ó sọ lè ní orí ẹ̀sìn tóòlù kò sí tó bá tó bá sùn lóṣù bá ti ń sọ yìí lórí Islam sọ àṣì Islam yẹn sí lójú náà

láti lọ fámìlì màtòkòm ó sì jẹun tí ó ń tó ìrìn àbúrú gbajúmọ̀ ṣé àgbẹ̀rẹ̀ kọ́ ló wù mí ó jáde ọ̀ṣọ́ kò sí ẹgbẹ́ ó lè dájú ìrìn ọlọ́run sọ̀rọ̀ tó láti gbà ẹ̀ náà ń dì sí àwọn tó bá jálá burú ẹ̀dá tó bá ṣùgbọ́n àwọn tán mọ́ wá sí ọ̀yìn connection tó mọ̀ fi nínú tí ó sì tẹ̀lé ọ̀sùn àwọn pánìwò ẹ̀rọ àkóra wọn sọ ẹgbẹ́ lọ fẹ́ ànábò ṣùgbọ́n ànábò ìlú kò lóbi ìsáàmù ọmọ ìṣèlú ọmọ ọ̀rẹ́ ànábì ní tó lọ tó gbọ́rẹ́ ànábì ẹgbẹ́ lọ bá ká gbọ́dọ̀ ìwọ ní gbogbo àbẹ̀ ànábì tí ìwọ náà bá ara ló ní sára fún ìwé ìlú náà bá gbọ́dọ̀ lọ́sọ́rọ̀ àwọn mọ̀sánà àti ìfọ̀rọ̀ ìfọ̀rọ̀ oníwọ̀n sọ ọlọ́run kí ó sì ẹ̀mí bá ìgbọ́ ìgbọ́ rẹ̀ ó bẹ ní lẹ́yìn èyí tó rẹ̀ nípa wọn ló tó ń ṣe lọ́wọ́ láàrin ìlú ìdíjọ́ yóò jẹ́ fún fánugo sẹ́lẹ̀ ojú ẹ̀ náà kò kàn lọ́gbọ́n ó kúrò sí ìsáwọn òṣìṣẹ́ rẹ̀ tó ó ní wọn lọ rẹ̀ ó fi ọlọ́run bá dúra Ìwé ìmọ̀lọ́, ìjọba sọ́nà wọn sọ́nà dúra ní fátímọ̀ ọmọ mi ní Muhammad tó bá jáde ẹ̀kọ́tọ́ àṣìyàrá máa gbé ní ọwọ́ ẹgbà lójú àjọ́sí ọlọ́wọ́ bá sọ wípé ìjàpọ̀lẹ̀ dá ẹ̀kún rọ̀ sóòrò ní àǹtíkùkún àìsínsùnà àlẹ́yìn bá àyíkún àìsínsùnà àlẹ́yìn bí mọ́kànlélínà òwúrò wọ̀n àìrí wọn tààrẹ tààrẹ múra tó ń tọ́ ọmọ rẹ ó gbé ilé e ó jẹ́ ọgbà àjọkù tí wọ́n lè sí gbogbo ìgbà tí ò ga tó gbà lórí mi ìmọ̀tẹ́lẹ̀ mi sórí bẹ́ẹ̀ náà gbogbo àwọn ọ̀daràn ọkàn wọn balẹ̀ láti dáná tó wọ́n báwọn olóògbé ẹsẹ̀ máa kàn lókè àwọn tábí kẹlẹ́ àti orí fáájú lọ àmì ìtẹ̀lé tó rọrùn máa ẹlẹ́ẹ̀karùn-ún ṣé ó ọtí nínú gbogbo tí ìyẹn bá mú tó bá ń dáyẹ̀ lọ́pọ̀lọ́ rú níjẹ́ fún kúrú fún ọ gbogbo tó yẹ bá mú tó gbé làákàyè èèyàn mọ́lẹ̀ tó rí yẹ tó lè gbára gbolo rú tó bá ti mú tọ́lá yìí ìsúnmọ́nà lọ àfà àwọn onídrọ́ọ̀tì gbogbo ẹ̀rọ kó sábẹ̀ ládọ́kì ẹwù ìbàjẹ́ tó lè náà fà kalẹ̀ láwùjọ ọtí àwọn tó fi mú fíìmù láwùjọ òṣìṣẹ́ pẹ̀lú jù wọn nínú àwọn ilé ìsìn iná tó lè kún sí ọdún fún ẹgbẹ́ wọn kéde tó kó sáà lọ sí tó lè pé wọ́n rọ́ sí ilé tó kún padà ní Yorùbá nígbà wọn tó mọ̀ wá tán nínú ètò ìbàrẹ̀ ní jẹ́ni wọ́n ń bẹ báyìí ní ọ̀rọ̀ ní ìsìn ìsìn ẹ̀rọ tó bá tilẹ̀ lórí ìlú àwọn mo títí tó má dá sí tọ̀rọ̀ lórí kiri tó tó má ti bò fi ẹ̀sìn lórí ẹni tó mú sí bẹ́ẹ̀ rí tó kò ní tọwọ́ ọmọ ìtọ́sọ́. olóògbé tó lórí pé àwọn pé àmọ́ gbogbo ẹ̀ wá ti tí ò dúró wọn lẹ́gbẹ̀ẹ́. Sọ́kùnrin Saheed Hamza, ọlọ́run kí ó bá sọ wọ́n dáadáa. Wọ́n bá ń ṣe ìgbà ẹ̀kọ́ fún wọ́n ti tẹ̀lé ọ̀dọ̀ fún wa èyí wá ní ọwọ́ tó kó wọ́n jọ ní ojú lókun kò sí àwọn tó fi wọn lọ wọn bọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pá lọ ní ilé ìgbà ni ó ti

olóyè gbogbo ẹ̀yìn ìtàlẹ́ ìwádìí kúrú ìtàlẹ́ ilé kó yẹ orílẹ̀-èdè mú mo sí òfin lọ́wọ́ ẹ̀ Ọmọ jẹ́sẹ̀ sùn, mẹ́sàn-án, ló sì máa ń bọ́wọ́ sàárẹ̀ rẹ̀, jẹ́sẹ̀ sùn. Ìbọ̀sí

àbá tó pọ̀ ẹgbẹ́ ìwé sọmọbìnrin ní bá ìlú ẹgbẹ́ tó máa jí dáná àwọn ẹgbẹ́ òsì nǹkan náà ó láwọn tí wọ́n dáná fún wọn wà láwọn tí wọ́n dáná wọn tẹ̀ ìrọ̀ làkàtúrà kò yé wọn sábàbí tí lọ bẹ́ẹ̀ fún sípà wa ọlọ́gbọ́n ní sílẹ̀ tún dáadáa ààbò náà ní ìwọ àwọn èèyàn ti díẹ̀ wọn ló fẹ́ mú bẹ́ẹ̀ gbogbo àtàwọn ọmọ ẹgbẹ́ bá àtàkùn gbogbo àwọn làkàtúrà tí àwọn ìlú ìdí máa jọ àti làkàtà ṣe ìjọba tó bá bẹ̀rẹ̀. ìgbà tó yẹ làwọn kan jẹ́ fún wọn pé dúrọ́ọ̀dù wọn dúrọ́ọ̀dù wọn bẹ̀rẹ̀ làkàtà àti magi ajókòó wọ́n ní tọ́lá ti tọ́lá làkàtà yẹn wọ́n kó tó máa ní ìdí náà ara jẹ pa ìdílé sí ìlà wà sí ìpàmì tọ́lá tó lọ báyìí tẹ́ fáàmì ìdòwò gbọ́dọ̀ lórí ẹ̀rọ mọ́ta ọmọ ọmọ ń sọ ìwé ẹ̀fẹ́ tí wọ́n ẹ̀fẹ́ tí ó ní wọ́n tún fi àwọn wọn sọ ẹ̀sìn ní nàìjíríà ní ìdìbò jọ àwọn olùdíjọ nàìjíríà àwọn ọmọ iná wọ́n ti ya amú tó wọ́n ti ya amú máa jù amúlàkàrí ẹni tí òun wà lọ́nà sílẹ̀ ní àwọn tí wọ́n fi tó ìdára wọn kan sọ ọ̀tọ̀ alọ́nà tí wọ́n dá. nínú mo ti sókè mi wọ́n mú ní ọ̀pá tí mo. pẹ̀lú sókè mi bá mú pẹ̀lú ìdájà ẹ̀fà tó sọmọ ìṣẹ̀lẹ̀ tọ́lá ti tó sọmọ ìṣẹ̀lẹ̀ ó fà òun ó kò wá ni. Nígbà tí ó máa wọ́n láti láti fún ọ, ó sì máa ń wòdọ̀ ọ̀rọ̀. Mo ń wòdà àwọn ìlú, tó mọ́ ṣe

ìlú tó tó bá wà tí wọ́n lò sí lórí ọlọ́tí tó kò ní fún àwọn ọmọ yìí kò ní kó lọ sí ní tó kò ní gbéwà ní ẹ̀kọ́ ní kíkù lọ́dọ̀ sí rẹ́sìmọ̀n bí wọ́n bá ní tó tí wọ́n mú rírà àdúgbò rírà ó jẹ́ ọmọ ẹ̀kọ́ mutí àbí wọ́n ká gbé mutí tó lẹ́rú ẹ̀ pé wọ́n nà ní fọ́ọ̀tì ẹ̀gbà tí a pé fọ́ọ̀tì àlọ́ tó lò bẹ́ẹ̀ àwọn bá tó lò bẹ́ẹ̀ nígbò ìgbàgbé ló mọ̀ mọ́ rọ̀ láti táwọn olùfẹ́ àfọ́má tó bá lọ fọ́ọ̀tì tó bọ́ọ̀tì ní orí oṣù orí oṣù yẹ ó wá wà bẹ́ẹ̀ láàárọ̀ sọ wípé fọ́ọ̀tì gangan ìsìláàmù gbé kalẹ̀ wọ́n ẹ̀kún bọ́ọ̀sì ní ìkòdúbọ̀ láti lọ sí wáyé fún olókùn yàrá ẹ̀dá tó tẹ̀ lórí ìwé ìwé lára ìyá rẹ̀ rí tó lè bá yí bẹ́ẹ̀ fún tó ń borí rẹ̀ tó ń tó gbé pa wọ́n ń gbé káàkiri wọ́n mú gbé wọ́n mú kiri kò ní sí wọn. ìfẹ́ mi lára àwọn ọmọ súnmọ́ ìlú bí wọ́n tó lè bá yí kù bẹ́ẹ̀ náà tó náà ó jẹ́ àbúrò sí àdúrà bí wọ́n mọ̀ wọ́n lọ sáà tó ń mú sí ọmọ ìwé olóríṣiríṣi ìwádìí wọn níbẹ̀ ni ó gbé òkúta gbangba ni ó sì ní ẹgbẹ́ ìṣòṣò bíi olórí ìlú láti tòṣí lórí ìṣèjọba lọ́wọ́ kò sẹ́ni tí ò mọ ní gbogbo àgbáyé tó lórí ìṣèjọba. mélòó ni olórí léwu tí wọ́n ní fún fúlẹ́rìsì níbẹ̀ ogun káfíńmá pé nǹkan lágbára ní wọ́n fún ìsìlámù fún ọ̀rọ̀ ìpẹ̀rẹ̀ mọ́. bí wọ́n tó bá mutí máa mú láti ẹ̀rọ ló ní ìbùsọ̀ ìwà àbúrú sọ́nù mi ṣùgbọ́n tí ò bá ní nǹkan tó bá ìlú ìwà àbúrú yẹn tó bá ti ta àkọ́kọ́ tó lọ báyìí wọ́n ó fún business àti courage láti wà àbúrú yẹn. kẹwàá owó òfin àgbélẹ̀ rẹ wa ọba wa ti ń wà ní owó nǹkan ṣòfin nígbà tó ṣe lọ́wọ́ tí wọ́n nǹkan ṣòfin yẹn ìtumọ̀ ni pé kò sí àbúrú. torí kó ló wà nǹkan ṣòfin láti ta àbúrú yẹn ló fi lọ ní kí náà. òtútù ẹ̀ bá ti bá á sì wà fún ẹjọ́ sí àìsí ẹ̀mí jẹ́ yẹn. ọjọ́ sí ìṣẹ̀lẹ̀ ẹni tí ó jẹ́ mùsùlùmí sọ́lẹ̀ tó ní oṣù sánù ara rẹ̀ wọ́n mọ̀ wọ́n àwọn mọ̀sánmọ̀ sọ̀rọ̀ náà lọ sí mọ́ mùsùlùmí ìlú kò lẹ́tọ̀ lábẹ́ òfin ẹ̀sìn látàgbà àwọn èèyàn lẹ̀ àwọn ẹ̀sìn tí wọ́n bá tó sì fọ́nà mẹ́ta àti ẹ̀yìn ìgbà ní ẹni tó tábìlì kọ tó sì sì náà wọn náà sọ̀rọ̀ lọ́sọ̀ ẹni tó pààyàn wọ́n pa padà wọ́n táyì kò bí ìrìn ẹni tó fi ẹ̀sìn ìsìlámù ọ̀rẹ́ àlùmọ̀sáàrù kò jàmọ́ à tó tó wá fi ń sọ̀rọ̀ jọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àti islam rẹ̀ ẹ̀rù tó lè tó dáadáa fún islam kódà ọ̀pá wọn sí islam ó máa ń lé ju ọ̀pá tó ń tẹ́tù tó ní kùlọ̀ náà wọ́n bá náà lọ́nà lọ́dún ọ̀gbìn fún wọn dáadáa wọ́n mọ burú gan inú wọn ní tí ọ̀nà ìṣẹ́ máa rú tí ó máa tú àwọn yóò mú sọ̀gbìn náà síbò mi mẹ́tò ti ká olúwa sì fi wọn gbogbo tó kírun epo tó lọ bá wọn mo ti wá ní ìsìn ìtútù mo ti fi sọ́ọ̀nù lọ

náà ẹgbẹ́ ìkejì nínú àwọn ìwà yìí tó kù díẹ̀ káàtó yìí tó dá títí ẹni bá ti dá lọ́rùn lábẹ́ òfin ẹ̀sìn ó ti ọ̀rọ̀ ẹ̀yàn tí wọ́n ṣe ìdájọ́ ìsìn fún òun nìkan tó rọ̀ mọ́ àlùbábùrù àlùbábùrù òun ẹlẹ́ẹ̀kejì àdìsọ̀rọ̀ ẹ̀sán òun làwọn tí wọ́n kọ́ tẹ̀ lọ́jọba àmì tó ń kọ́sẹ̀ mọ́ lórí gbàtí wọ́n ka àlàyé àwọn àfà lórí mọ́tàlá yìí mo sì sọ́bà yẹn kú láyé ìjọba ológun tí wọ́n ní wọ́n sì sọ́bà wípé sójà fún ìbọ́ọ̀bù nínú kù lónìí fún wọn pa ìdájọ́ fún ìwé àdìsẹ̀ gbàjọba mọ́tò ìgbàtà sílẹ̀ bá ti tú lọ́wọ́ ikú ìjọba lọ́wọ́ nígbà yẹn lọ́dọ̀ fún òfin wọn pa wọn yìí ìdájọ́ yẹn náà ló ń lẹ̀ lọ́rọ̀ àwọn kọ̀wárì à ń takò lórí à ń takò jọba tó bá fi gbá wọn mú lẹ́yìn òfin ẹ̀sìn lẹ́yìn ìbárajà tó lè bá fún ọ̀pá wọn ni ẹgbẹ́ òfin ẹ̀sìn. tó kí wọ́n gbé ní àlájá rẹ wọ́n gbé ní àlájá rẹ ní ìlú. Nígbà wọ́n takò jọba lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé àbí ọba àlú ni wọ́n tó gùn jù láti máa rí tí wọ́n wọ́n rà nǹkan ní ìlú wọ́n pọ̀tọ̀ máa ọba wọ́n pọ̀tọ̀ máa kìíkan lábẹ́ ọdún tó fi Islam bá wà alùpùpọ̀ àwọn tí wọ́n ń dá pọ̀tọ̀ mọ́lóró mọ́láṣẹ ìdájọ́ wọn ló fún ìtọ́jú òfin parí lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ wà tí wọ́n gbọ́. nítorí yìí làwọn ìjìyà àbí làwọn ìṣẹ̀tún yẹn ń dá fúnra mọ́wọ́ ẹ̀tọ́ lọ́sùn fáwọn títí ìwà ń bẹ fún lábẹ́ òfin ẹ̀sìn. èyí tó wá sí ìfẹ́lẹ́ ìtọ́jú ìyẹn ó ń ṣe pẹ̀lú ìwé ìsàmì ẹ̀jẹ̀ ìsira ẹni ní ìtúnyẹ́gbọ́ abẹ́ àlùfòfò wọ́n pẹ̀lú àlùfòfò ìgbẹ̀sán ara ẹni lẹ́yìn máa ń wá lórí ìfẹ́sí mẹ́ta lọ́dọ̀ ká yìí kó sábẹ́ àlàkọ́tù lọ bá gbẹ̀mí ẹlẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò lẹ́jọ́ kó pa kó pa. Àwọn máa làwọ̀ fún ọ̀nà mẹ́ta. Ìjẹ̀mẹ́ lóòrùn inú kó jẹ́ kọ́tùlá àìsí. Kó ìmọ̀ wọn nípa àyà. Òfẹ́ ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì ṣúgbó rẹ̀pọ́ọ̀tì. Ó jọ ní wípé òṣèlú tí ó fa ìrìnàjò ní sókè ìtumọ̀ kejì tó darí nígbà. àkọ́kọ́ ọ̀pọ̀lọ̀ àǹdù tí mo náà mọ̀ pààyàn pẹ̀lú tó borí lẹ́yìn ẹwà tó bá ti pààyàn lóòpẹ̀. ọ̀gbẹ́ni lónìí àmọ̀ tí àwọn kankan ń bẹ bí sharp object bàbá ti pààyàn ló gbàgbọ́ lọ. ìlú ẹ̀ka ara ni wọ́n lò tó fi tẹni tí ò sọ ó ti tẹnu tí ò lọ́rọ̀ tó tó dá níbi ìlọ́pọ̀ ìfẹ̀sùn àpàmì ò lọ́kàtàrí na àlẹ́sì sí ha àtúnú òṣìṣẹ́ nínú pàrọ́ọ̀tì yẹn annan nọ́sàbì nọ́sù ẹni bá lè pààyàn ní pápádà wàlà àìyàn bìlà àìyàn ẹni bá fọ́ ẹni bá ti ń pé ọdún tó ṣe fún wọn ó dé wọn mú ni ó ń lùgbẹ́ wọn mú ni irun tó lò ó ti bá mọ́ ní ẹjọ́ máa ń lo inú kẹyẹ ó ti bá mọ́ tẹ̀ náà bẹ̀. wọlé oògùn ọ̀gbìn oògùn etí ẹ̀yẹ̀ ló gé jẹ àgbẹ̀gbẹ̀ lójú bọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ tuntun ẹ̀ náà ẹgbẹ́ bọ́ọ̀lẹ̀ wọ́n sì ń lọ sínú ó káyọ̀ lẹ́yìn ẹ̀kan tẹ̀ náà padà wọ́n ti jọ ó dáyọ̀ lọ́dọ̀ ara ẹ̀ẹ́dá lọ́dọ̀ ara padà tó sọ́ọ̀t tó máa ń jẹ́ ìjọ sọ́kọ́ra ẹni. bàbá ń pàṣẹ dákọ̀ níbi abẹ́lébá ti tiẹ̀ ṣe sàárà a tó ti rí nǹkan ayá ti rẹ̀ ẹnu wa ló pa sọ. abúlé ọ̀pọ̀lọ́ mi ẹ má pa padà. ó tẹ́ àwọn ológun ní dáná ẹ̀kọ́ tẹ̀ náà padà kò ní kókò wọ́n mọ̀ ẹkú lẹ́kọ́. Wọ́n kà fún ààrẹ tó wọ́n wọ́n máa ń jẹ́ ìpọ̀sẹ̀ rẹ sẹ́ni tó jẹ́ ìdáná yẹn. Nígbà kan tó dá lọ́rùn tó ṣe sùpá fún yẹn láti lè wá sí ẹ̀kún ọ̀rọ̀ kàtà ara tó wà. Ó di ìpọ̀sẹ̀ rẹ sẹ́ni yẹn. Eléyìí ṣe wọ́n si fi ẹ̀sùn wọ́n ní ọ̀sán bá jẹ́ wọ́n bá pa wọ́n láǹfààní ìtọ́jú méjì fún mẹ́ta. àǹfààní àkọ́kọ́ nínú tí wọ́n ní ẹni wa ló pa ẹ̀ka padà. tí ó bá ti ìdájọ́ ẹni tó bá jẹ́ lórí ń sọ̀rọ̀ ọ̀rọ̀

nínú tó tún ìdílé wọnú àwọn ọ̀daràn. oníkápáyàn. ó rọ̀ lọ́wọ́ láti pààyàn anyhow. àlejò wa Muhammad sallallahu alaihi wasallam ó fi wá ọdún àná sọ̀rọ̀ mẹ́rin. ó ní ìyàwó títà ó ṣe àbúrú kan sí ọdún kan. ẹ̀rúbìnrin yìí ó pa ọ̀nà tó fún bàbá mi wípé ó jẹ́ àdúgbò rẹ̀. ó wá gbé orí ẹ̀ lórí òkúta kan wọ́n á gbé òkúta tó bù wọ́n fún ọwọ́ ẹ̀ náà ìwé ni ọ̀rọ̀ tó bá kí náà wọ́n bá lọ bá ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti lérò kí ni tó ṣẹlẹ̀ yìí alẹ́ tó ṣe fún ọbẹ̀ torí kò sí ìkù ìfòkè ọ̀rọ̀ lọ́wọ́ àfùlánà làfùlánà tó lámà yín ni tó lámà yín ni hátà tó lù ẹ̀yẹ̀ òní títí tí wọ́n ti ń dá akọ ìyẹ̀wò tó ṣòro ìwà yẹn bẹ́ẹ̀ àmọ́ òun ló sọ̀rọ̀ mọ́ lẹ́nu bèrè tó jẹ́ mùsùlùmí kò lè sọ̀rọ̀ mọ́ ọ̀hún má àṣìwá ìhà ó wá ń fi ìrò ojú báyìí àti ẹni tẹ́ ń dá ọkọ yẹn òun náà ló ṣe ṣe yẹ pẹ̀lú rẹ̀. ọ̀hún ti lẹ́nu ìlú ní ìbàṣàrọ̀ wọ́n gbẹ́yẹ̀ orí inú ẹni ọgọ́dọ̀ ànábì òun náà sì jẹ́wọ́ látara oríṣẹ́lì tó lẹ́rúgbìn yẹn ẹ̀fọ̀ pàrọ̀ náà ẹgbẹ́ òkúta ńlá kalẹ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ náà lórí òkúta yẹn náà ẹ wá gbé òkúta láàrin ìṣẹ̀lẹ̀ náà òṣìṣẹ́ náà. kéjì ìṣẹ̀lẹ̀ ayé mi kọ́ọ̀dù ẹgbẹ́ ń gbé fún olóòtú ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó lọ́rọ̀ ìwọ̀n náà lọ́wọ́ ẹ̀rú bá wọn. ìṣẹ́lẹ̀ǹtì yìí bẹ́ẹ̀ ń bọ̀ ṣe wọ́n láti fi káwọ́ àwọn aláburúkú aburú bọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sùn tó bá jẹ́ mùsùlùmí níjẹ̀ ó yẹ tó fi ọ̀rú tó tó jẹ́ ẹgbẹ́ mọ̀ jẹ́ kápá tó ní sẹ́kẹ̀ tó fi mùsùlùmí. ìyẹn Muhammad alẹ́sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run jẹ́ fún náà nínú ọkùnrin àlùkò yorùbá ẹ̀jẹ̀ ìgbà àdìjà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ hàìlú àti kọ́ọ́dún torí ìdí yẹn من قتل نفسا بغير نفس او فساد في الارض قتل الناس جميعا gbogbo ẹni bá mọ ọmọ pa ìlú kan tí o fẹ́ tí o ro àbúṣebàjẹ́ kan lórí rẹ̀ nígbà tó pa gbogbo ẹ̀dẹ́rùn. ẹlòmíì ni wọ́n parọ́ fámìlì rẹ̀ tó fámìlì rẹ̀ ti tẹ̀lé ó tó tẹ̀lé ẹ̀rọ lòdì. bàbá ẹnìkan náà wọ́n ní ìrọ̀lẹ́bí tí ó gbogbo gbogbo lónìí ó tó bàbá ìyàwó lòdì nínú rẹ̀ wọ́n sì láwọn tàbí ìgbó ti padà ẹ wá sórí ìdílé tí mú ìgbà tí ló dàmú ayẹra yìí. Oúnjẹ gbọ́dọ̀ máa ti ní wípé wọ́n lọ dáadáa wo. Àwọn tó sùn wa ẹgbẹ́ pẹ̀lú àwọn. Ìbáṣe tí wájú òṣìṣẹ́ Islam àti ìpadà tí ó tó pápadà irú ìṣẹ̀lẹ̀ yẹn ò ní máa wáyé bá. Ṣùgbọ́n àwùjọ ọ̀la ti ń gbọ́ àwọn apẹnujẹ ayé bí ẹ̀tọ́ lọ́kọ́ tó àmì òní wípé àwọn tí wọ́n gẹ́ni tó ní òkú tí wọ́n pa wọ́n láwọn òun àwọn ìgbọ̀sán tí wọ́n pa padà àmọ́ táwọn ń gbà ní fáìn lábúlé ọba padà yìí ṣe ẹni tí wọ́n tó pa òní jùmọ́ ṣùgbọ́n nínú tí a tó ń jẹ́ mẹ́sìn wípé tó ń jẹ́ fáìn tó bá tún lè fẹ́ ìyàwó àtọmọ tó tẹnu wọn ó mọ̀ ìyẹn ń bẹ ọjà fáìn tí wọ́n bá pa. fáìn yẹn ni wọ́n pe ní àìríyẹ tó mọ̀ ọ́ làbọ̀ fáìn tó ní pọn ọgọ́rùn-ún rà fún a ń sọ ní lẹ́kṣọ̀ fún gbogbo tí mo wá sókè náà kí ṣé kàdíyẹ́ nípa yọ̀rọ̀ fún lẹ́kṣọ̀ mi tí wọ́n lórí ìbéèrè. mo ní ọmọ ní àwọn èèyàn mọ́nì láàrẹ̀ fún tí mo ní yọ náírà wọ́n ní owó ojú ọ̀nà tó bá yọ pààyàn pẹ̀lú ìsìláàmù tó kẹ̀lẹ̀ ní àdìsí rẹ nítorí ẹni yẹn tọ́ládà ní ọmọ pápadà kò tóru bí àtúnṣe ogójì rẹ̀ táàkì ràkúnlé táàkì dẹ́gbàá pọ́ọ̀tì gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbà tí àwọn àkọ́wé kẹ̀sì nàìjíríà ti wá ń lé tí wọ́n bá mú ẹ̀ ó ń lọ bí wọ́n ọ̀sẹ̀ tún lọ náírà tí ó ti yẹ bá ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń pààyà lóòrùn ìgbà tó pààyà ìpínlẹ̀ òjò ìyẹn pààyà pààyà wọ́n ìdílé mi tó rí wọn ká èyí tó tó sí ọmọdé rẹ̀ àwọn ọmọ tó rẹ̀ lẹ́kọ̀ọ́ yẹn àwọn ọmọ tó ń láì sọ rẹ̀ sọ láì ó Ẹ̀ẹ́dù sọ fún àwọn ọmọ sọ fún àwọn tó ìyá tí wọ́n ń ta bí orúkọ tó sọ gbogbo àdúgbò rẹ̀ ló sọ fún ìyá ẹ máa wà sí sọ̀rọ̀ ní ọ̀rẹ́ rẹ̀ ẹ máa wà sí sọ̀rọ̀ ní ọ̀rẹ́ rẹ̀ tó bá lè tó lọ ìwọ́n sọ̀rọ̀ ìwọ́n jẹ́ òun wọn ni wọ́n sọ fún ìkọ́ pàápàá òkú ó sọ̀rọ̀ láàrin àwọn ẹ̀mí ẹ̀mí ọmọ ìkẹ́yà gbogbo ẹgbẹ́ ló kùkù ní síra yín ẹ̀wọ̀n wọn á fi ṣe kọ́ọ̀tù àti pàlẹ́ tàrà wọn ọ̀nà pàlẹ́ tàrà wọn àti ẹnì pé irú ìsinmi tó ṣe rẹ̀ sí tí wọ́n lò pẹ̀lú wọn ẹgbẹ́ kọ́ńtù yẹn lò ní ìbílẹ̀. lẹ́yìn náà àwọn afáà ní tí irú ẹni yẹn tó fẹ́ kọ̀wé wọn lẹ́gbàá tó bá ti sọ fáìlì tán tí wọ́n á sọ kàfàrà àwọn afáà kan lọ burú pé yóò sọ kàfàrà kàfàrà ẹni tó bá lọ sí lẹ́yìn pàtó tí wọ́n tó yẹ ọ wọ́n lè tó sọ yẹn tí fámìlì ẹ̀ tó parọ́ àfa àyẹ ni ìwọ̀n ẹ̀fọ́ náà tí o bá ti lè bọ́kùn náà ẹ̀rú yóò bọ́ sí sí ìtaríkà òdòdó sí ìtaríkà tí ó bá wẹ̀ ẹ́ ọ̀sọ̀pọ̀lọpọ̀ àpá sọ wípé tí wọ́n lè san fẹ́ fáyìn yẹn fáwọn fámìlì òun sọ̀rọ̀ nǹkan tó san àfa nígbà máa ń gbé ọrú tí a pa ni tí ó tọ́ra ẹ̀ wáyé gbogbo ọ̀dọ́ àti àfa ìlànà kó pàápàá jù láì sí wa á sì máa tó rẹ̀ wọ́n ah. ẹ̀sùn náà wọlé sóró alábọ̀ sọ̀rọ̀ náà wá yẹn ó ti pa yẹn lórí òkú ọlọ́run wá sáànú ẹ̀ gan àwọn ọmọ àbó ti tẹ̀lé tó wà wá dàbà kó fi ìlera kankan tó pa lẹ́ẹ̀dọ̀dọ̀ kò fẹ́ pa kí n jẹ́ kó lọ́dọ̀ àwọn wọ́n kọ̀ mú bí ẹ̀sẹ̀gbẹ́sẹ̀ àdálà tó tó bá ti gbá ẹlẹ́nu ìwọ́n ó lọ lọ pa sí òun ló wá ń sọ fọ́ rẹ̀ kò rí ẹ̀ká àwọn ọlọ́lé ìyẹn náà ìjọdún kó lẹ́kì mọ̀ àwọn àtìkútà sọ yìí ní ìlú ilé bí ẹ̀ ó sì dìjà láàrin wọn ní sí lọlé mò ó kàn mú gbajú náà gbá Wọ́n bá ilẹ̀ ẹgbẹ́ ẹ̀yà lójí, ó sì kù, oníṣẹ̀lẹ́ pẹ̀lú sí gbogbo àlàáàrùn. Olóyìn látọ̀ ìṣẹ́lẹ̀ Islam nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni, tó Islam lọ káramọ́ fún wa, ká máa rí ra wa lára, yóò jẹ́ síkú ní o, òun jẹ́ síkú ní Islam fara máa irú yẹn àní pápadà ṣùgbọ́n irú fáìlì tá gbà lọ́jọ́ ẹni àkọ́kọ́ ni ó fa ìrù ẹ̀sùn yíkẹ́ òjòrò kò fẹ́ pa ṣùgbọ́n ń tọ́jú ìgbà pé pa sọ ní ẹkún àmọ́ ní tó fi nà èdè ìdí ń pààyàn ètò tí ìyàtọ̀ láàrin méjèèjì nìyẹn tó rẹ̀ ní yìí àdẹ́sẹ́gbẹ́gbẹ́ fi ṣẹlẹ̀ yìí ọlọ́pàá padà torí pé gbèrò pé mo fẹ́ pa

tẹ́lọ̀ wípé ìwọ̀nba ni wọn ọ̀dára tí ó mọ̀ láwùjọ. Èdè kẹta, àlùkọ́dọ̀rọ̀ kọ́pọ̀, ìpààyẹ ti ní pèkì. Eléyìí, ọ̀nà tó fi gbà wáyé, ẹkún ṣẹlẹ̀ lọ́dọ̀ ti kí ẹ̀ kò gbèrò tẹ̀ fẹ́ pààyà, kò sì ìdòrò pé òun fẹ́ bì nira kan yà. Bóyá àwọn àtìyàn tẹ́kẹ̀ tó ń ṣe wọ̀nyí wọ̀nyí wọ̀nyí, wọ́n máa ṣubú lura wọn, nígbà pàjọ ń fún nǹkan mọ́ wọn, àjọ fẹ́ wọnú lé kan, àwọn pàdé ara ń gba pé anẹ́sílẹ̀ tó bá pọ̀ lẹ́nu ẹ̀bá ṣogún tó bá kú òun ni alfẹ́tìmọ́ alfẹ́tọ̀ bẹ̀ẹ̀ni sẹ́kì ni kò sí tààtà ọlọ́wọ́ tó fi ní ẹni ẹ̀lórí láìmọ̀ ní ó fẹ́ fi yẹra kankan ni gbogbo ẹ̀fà lọ́dọ́ bẹ́ẹ̀ kò àwọn afáàní tó ti bẹ́ẹ̀ náà yóò tún sí ẹ̀wọ̀ kò sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ìgbà fi jẹ̀mí lára èèyàn fi mú wáyé tó ní sọ̀bíyà àlọ́kọ́tò ìkọ́kọ́rù náà yóò tún kí ni yóò tún sí ẹ̀wọ̀ jẹ́ má kò gbogbo wọn ó kàn ń sáré lọ ní láàrin títì ẹ̀rọ àwọn olùkọ́ ọ̀kan tí federal road ti bá gbàgbẹ̀ kọjá ọmọ ti bọ́ọ̀mù síbẹ̀ Gbogbo ló ti bọ́ọ̀mù yẹn sílẹ̀ ṣùgbọ́n ní púpọ̀ nìsíra wọn wọ́n wá pé pààrọ̀ sí ẹni house lọ́pọ̀tọ́ bá sáré kọjá ló jìnà lórí tó bá gbé fánù tó pa sókú àṣìṣe ni torí kò rò gbòòrò kó fẹ́ fi kí ni ìjọba àmọ́ tó túbọ̀ lábẹ́ sí lẹ́sìlámù ó sàn bí yà ó àbúrò wọn sọ wípé ó láwọn ọmọ fi ọ̀kadà ṣeré ẹ̀sìn ìwé òkun láẹ̀mí wọ́n tán pààyàn ní hàù ọmọ ìṣe pààyàn tán ẹ̀rọ náà wọ́n ṣe kàfàrà àwọn òṣàmú kò bá kọlá yóò fi ìsáàmù bá lú ẹ̀mí ìṣòro ní ẹ̀mí ọmọ ìjẹ́yìn ìgbà yìí lọ àti oníṣẹ́ náà ló fi rẹ́pù sẹ́lẹ̀ ó ní bí ẹ̀rẹ́ ni mùsùlùmí wájú ọlọ́run ọba ọlọ́run bá lú ẹ̀ ju kàárà gan lọ ẹ̀mí níwájú ọlọ́run ọlọ́run bú jù kó ó gbóná fún jíjẹ́ ilẹ̀ kàádà gan lọ. Dígbà wípé taari yẹn kan lásán àmọ́ kó ní fọ́ọ̀mù tó wọ́n ń bọ̀ wò kàádà. Yorùbá ńlá ẹ̀ṣẹ̀ ńlá ló wù ní Ìsìlámù. Àbẹ́pà fún yé nínú ìṣòro Ìsìlámù bú tó bọ̀ wọ́n pa Mùsùlùmí lọ. Àwọn tó tó haram. Àtàwọn tó ń bí wọn, tó láwọn pààyàn, àwọn pààyàn lájọ́ ẹ̀gbọ́n ni wọ́n dá àwọn àfáà ń ṣe àlàyé ẹ̀dọ́ di wípé ó rà tó ṣe wípé ọ̀nà tó gbígbà pààyàn náà kì í sọ̀rọ̀ tó ṣe yí ààrẹ orí ọ̀nà tó wà láti ṣe ẹ̀rù pààyàn ṣùgbọ́n tí wọ́n fi ọ̀rọ̀ pa olú agbára òkùnkùn ló fi pààyàn àmọ́ lọ́padà tí ó jáde ó fún ààrẹ sọ pé ìlú mo pa láti fi lẹ́sọ̀ọ́ ló pa ọ̀pọ̀ àbíká àwọn fámílì ẹ̀bá ní ẹ̀mọ́pàá padà ẹ̀mọ́pàá padà ló tẹ̀lé ẹ̀ so àti ọmọ ẹ̀mọ́pàá yẹn ní àpá ló tẹ̀lé ẹ̀ kò mọ́ mọ́pàá yẹn tó bẹ́ẹ̀ pẹ̀lú ìgbà kí o ló fẹ́ tí ń bẹ níbi àwọn òfin ẹ̀sìn tí ọlọ́pàá fi máa lọ wọ́n tàà láṣẹ kalẹ̀ yìí àwọn ìdájọ́ ìyà yìí tí ń bẹ fẹ́ tó bá wù rẹ̀ kí ni àwọn ẹ̀kọ́ tàbí kọ́nù ẹ̀ ẹ̀kọ́ tó wà ní ọ̀pọ̀ òjò náà mùsùlùmí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sán wọn yìí ẹni pé èyí tí ò bá mú wọn ọ̀tọ̀ náà dání bí àríjà àríjà mú wọn ọ̀tọ̀ wọn mú ọ̀tọ̀ wọn bàdá ní pọ́nbélé àwọn míì náà tún mú wọn ọ̀tọ̀ wọn bàdá ní tó ní ti pẹ̀lú ọmọ ẹ̀dẹ́yìn gbogbo èyí tó kù níjọ tí mú ní agbèrò ṣíṣe ní lájáde ní ámbúrẹ́bù ní gbogbo eléyìí ó ní ṣe pẹ̀lú ìrọ̀lẹ́ ẹ̀dẹ́ èèyàn àti ìwọ̀sọ̀ náà àìsọ̀sọ́ọ̀sì nìyí ó ní ṣe pẹ̀lú ìwọ̀sọ̀ ẹ̀dẹ́ èèyàn kan lé gbogbo àwùjọ tí àwọn kan tí bá ti wá ń ṣẹlẹ̀ táwọn ẹ̀rọ wà tí ò dáa táwọn ẹ̀rọ ṣe kí ò dáa tó ń ṣe káwọn àwọn ìpanu wọn tààdà wọ́n máa sọ ìdúró wọn ní wọn lórí yóò máa sọ bí ẹ̀rọ wọn ibi tí ìbínú ọlọ́mọ ìpanu wọn tààdà bá ti wá ń ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ lórí ilé ayé tó ń bẹ̀rẹ̀ ayé tó tó wọ́n bí ìṣẹ̀lẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún èso ìṣòrí wọ́n ní kí wọ́n máa gbàdúrà fún ilẹ̀ ìdíkódà àwọn tó ń tẹ́ ó dà ní irú lẹ́rọ àpẹẹrẹ ọ̀dùnbẹ́rù ní àwọn ẹlẹ́gbẹ́rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹ̀sẹ̀ láti ní ọjọ́ máa ṣàdúrà fún nàìjíríà tí nàìjíríà ń gbà kí gbogbo wa ìrọ̀bà tí ò da yóò bá kó nílẹ̀ ó fún tí ó máa ń yẹ́ ẹ̀dọ̀mọ̀ ìlẹ́yìn wà ìpínlẹ̀ ọlọ́pàá subhanahu wa ta'ala yóò máa ń ṣe láwọn ìlàwùjọ. lóṣèlú àdéṣọ́lá kò sàlá ló sọ wípé nínú àwọn ọ̀wà tí ò da báyìí bá ń ṣẹlẹ̀ láti rí àwọn olùkọ́ wọ́n mọ̀ ọkọ̀ wọn láwùjọ ọlọ́run máa sọ ìyá rẹ̀ kalẹ̀ fún wọn débi wípé àwọn tó jẹ́ ní ilé yín wọ́n mọ̀ ọjọ́ ọlọ́run wọn lọ́bọ̀ ní ọlọ́run lórí rẹ̀ mọ́ni kò sáwọn ní máa ṣe àdúrà tó àti ẹ̀rọ ìṣòro náà ní àwọn ọlọ́sùnmọ́nà wọn tà aláàbò ní nígbà yí padà kó ta bẹ́ẹ̀ tó máa lò lọ́ọ̀dì ọkùnrin balẹ̀ ẹ mọ̀ sọ́kò tó tóra wọn oníjọ́ wọn ìsẹ̀mí tó dùn mọ́lẹ́ náà lò tí tẹ́ni ó fi yí àwọn ìwà tí ò dáa tí ẹ̀rọ ń padà bọ́lá wọn ní wọn wọn padà kó àti ká gba irú àwọn òfin ọlọ́wọ́ wọn sọ̀rọ̀ wọn tẹ̀lé ní ká gbà gbọ́ láti lè jẹun láwọn wọ̀nyẹn torí pé ẹni tí ò mọ̀ àtàkùn máa fa ẹ̀fí borí lọ́nà rẹ̀ tí ò ló káṣẹ̀ ní kò tún sí ara ìlú ìyàlò tí ò pọ̀ nílé tí ó máa ẹgbẹ́ lọ́n kó méjì sọ́fìn ìwà ní ó mọ̀ tó kí ni òní ọmọ rẹ̀ pápá tí nígbà tí mo jẹ́ sílẹ̀ ṣe ní Kwara poli àwọn ẹ̀kọ́ tó bọ̀ lọ́dún yẹn wọ́n wá dúró lẹ́ṣọ́rọ̀ àwọn alájìta tó wá fi lẹ́ṣọ̀ fọ́wọ́ sílẹ̀ ó sì ní kan nínú àwọn ọ̀rẹ́ wa yẹn gbà yẹn ó fọ́ nìyẹn ìjọba máa pàṣírí náà so tẹ́jọ́ bá ń sọ lẹ́jọ́ bá ń sọ lẹ́ṣọ̀ lọ́wọ́ fún wa nù mọ́síd sábà ti gbàgbà àti sànárì bẹ́ẹ̀ wọ́n dákọ̀ ànárì lọ́dọ́dọ́ sọ́lá ọ̀dọ́dọ́ sọ́lá tó bá ti mọ́ ẹ nígbà tí kẹfì ń ta àtẹ́wọ́ àwọn tí bá ń àwọn ẹ̀kọ́ ní wọ́n dákọ̀ àmẹ́jọ́ máa pariwo ọ̀sọ̀rá ń jẹ èrè orílẹ̀-èdè ó ti rí ẹgbẹ́ bí i tí òòrùn lágbára lẹ́yìn tó ti máa ṣe mú àwọn ajínigbà ti lẹ́ṣọ́ ayé bẹ̀rẹ̀ lẹ́ṣọ́ ẹ̀ ojú kò sàwádà ó sì hàjí tó ń dákọ̀ ànábì kò má lẹ́tọ̀ láti wá jẹ́ tó mímọ̀ dáadáa bàbá wọn parí lẹ́tọ̀ wá si nwa sọ̀rọ̀ fún wọn tó bá tẹ̀lé wa ọkọ̀ tó lè sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àwọn ló sọ̀rọ̀ àwọn fẹ́ bí àwọn ìwọ̀ ọrụ pé kò ọlọ́run nígbà rẹ̀ ẹni káà sọ ní jùlọ ọlọ́dún orí báyẹ̀ wọ́n tẹ́lẹ̀ torí pé nínú ilé àwọn ọjọ́ di ìròyìn tó bí ẹ̀bá ti tó máa ń ń ojú ẹ̀ ó lè sọ ó ní láìlò àwọn tó bá ti lọ

olùsọ̀tọ̀ láti fún olóògbé tó ń báwọn tó rọ̀wá dábẹ́ ẹ̀ tí ó bẹ́ẹ̀ pàtọ̀ ó gbọ́ àwọn bẹ́ẹ̀ ń bára àwọn ṣọ́rọ́ wọ́n ìṣòro ní alúkò dáwọ́ ìgbà tí lẹ́yìn ìdí lẹ́yìn ní wọn ó ní mẹ́rin lórí láwọn ọmọ student ó lọ wọ́n lò wọ́n sára ẹ̀ àwọn tó ń bí ìṣúná máa láì pé á tẹ́lẹ̀ ọ̀hún á ní sọ́ọ́kì lókò lórí àwọn adùn gbọ́dọ̀ súnmọ̀ Ọ̀tútà padà wọ́n lápọ̀ bí ibẹ̀ ló kí ń sọ wípé lẹ́gbẹ̀ tó ń dákọ̀ wọn. Ó ti máa ti rí inú campus lọ́la nígbà máa sọ pé ó jùlọ ẹ̀mú, tí máa jùlọ ẹ̀mú náà, ó jùlọ ẹ̀mú. Ìjọba ṣe yẹ òyà, ó mọ̀. Ilé táà ń sọ yìí ọ̀rọ̀ ní ẹ̀sùn ẹ̀sùn lẹ́bi mo sọ yìí o. 1999. Sílẹ̀ tí ẹ̀sùn náà ẹ̀ 1999 ṣe ò ó mọ̀ sí ìgbẹ̀ ojú ti ló dá tí ó sì parọ́ lẹ́yìn wọn kọ́ ó ti fi ẹ̀mí tó rọrùn gbà ó dà àwọn òbí wa ń ba ogun ẹ̀jẹ̀ tó yẹ́yẹ́ tó bá mọ́ ìrìnlẹ̀ tó rẹ̀ sẹ́ẹ̀sẹ̀ òkú ètò wá ní ẹgbẹ́ orí lọ́gá gbogbo nìkan ọ̀ ẹgbẹ́ orí lọ́gá gbogbo nìkan ọ̀ bí a máa fi fana hùwà tààlà tó bá fẹ́ sàánú àwùjọ dáadáa ó ti yọ sí kámàrà àánú rẹ̀ láwùjọ wa gbogbo àwọn ọ̀sán wọ̀nyí ní ojú tó ní ó sì máa lò ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni à ń para ẹni àtẹ́ni ara ẹni lókò ẹ̀kọ́ mi nìyẹn tí ó jẹ́ pé ẹrúgbọ́ náà ń bá lú ẹ̀mí gan ẹ̀mí kan tó lè là láàrin mọ̀lẹ́bí tí gbogbo mọ̀lẹ́bí sì là látara ẹ̀mí kan tó lè kú láàrin mọ̀lẹ́bí tí mọ̀lẹ́bí yẹn sì lè jẹ̀rọ rẹ̀ láyé bẹ́ẹ̀ ni ìgbà dúkìá olùdúkìá lọ́nà àìsàn ọ̀pọ̀lọpọ̀ ìlú ìpínlẹ̀ tó sọ̀rọ̀ ọjọ́ lónìí wọ́n dá lọ́rọ̀ ní gbogbo owó tó ní lọ́wọ́ wọn gbà láti mọ̀ pé kí àwọn ọ̀sán yìí bá yé wọn láwùjọ ó sì bẹ̀rẹ̀ sí bí nípa àwọn òkúta lè lò àárísẹ̀ ní gbogbo ààrẹ ètò bọ́lá láti wá rí ìtàn yìí gbòó orúmùsá adéyìn ìpẹ̀lẹ́ ìbìrì tí àwọn ará tó ti jáde ọ̀nà ẹ̀fẹ́ ìrànà pọ̀tù adáníkàtò sòríà fẹ́ǹtà àtòkútà ìrìnà wídí ẹ̀yìn náà ti sọ̀rọ̀ ẹ̀bíkà sọ̀rọ̀ lọ ní ìsìn tí bá bá tún bẹ̀ tàbí gọ́ọ̀nà tàbí pẹ́sidẹ̀ntì irú àwọn wípé ẹ̀sìn ẹgbẹ́ sí a máa ló ìfẹ̀sìn àrúkà tó ojú òpó ẹni tó gbé ẹ̀sìn ní kalẹ̀ ká tó ojú òpó ẹ̀sìn ìgbà tó ń ṣe náà ó bẹ̀rẹ̀ nǹkan wọ̀nyí ní gbòòrò Nàìjíríà kí làwọn tó ti ṣe síwájú ó tó bẹ̀rẹ̀ dáwà náà Muhammad alẹ́ sọ́lá tó sọ́lá ó mọ lórí tàwọ́fì gbogbo ọdún mẹ́tẹ́ẹ̀tàlá tó lò ní gbòòrò mọ́ta àdájú sọ̀rọ̀ nípa jìnnàyà ìsọ̀rọ̀ nípa pẹ̀lú òfin tọ́lọ̀ ìsòkò ní wípé

nínú tó ò sí ní wípé tí ò bá jẹ́ 70% inú sùn sí nàìjíríà ìdánilójú bó tako 70% sábà lè sọ wípé ó dáwà lójú 50% ní tako nínú mùsùlùmí ṣeré ẹni sọ ìyá àpá ẹni sọ ilé mùsùlùmí sáàkó ṣiṣẹ́ lẹ́nu tàbí tàbí ìjìnà ń

chapter kan lọ nínú olúgbẹ́ ìfowó nǹkan wọ́n bá tẹ́tẹ́ sí lọ bí ọ̀gá wọn yẹn ọ̀gá wọn yẹn professor ní òun nínú arábìkù professor arabic studies wọ́n wá sọ fún tẹ́tẹ́ sí tuntun ọ̀gá òsín ní project yẹn ní chapter the person did not die. Gẹ́gẹ́ bí wọ́n ń jẹ́ ọmọ wọn, ibi aláàjì wọ lóòrò, kódà wọ́n ti jíṣẹ́ tán, wọ́n ti gbé ìjọba ẹ̀fún ní, àmá òun láwọn àtúnṣọ́lẹ̀ jù lọ́wọ́. Bọ́ọ̀bù wọn sálámà sí sí ọ̀gá wa nínú toilet. Àkáwọn ẹgbọ́n láti wọ́n lẹ́ ẹgbẹ́ ọ́fíìsì. Àwọn òun náà wà nínú toilet ìgbẹ́ tí èèyàn sọ̀rọ̀. Àgbà ọ̀gẹ̀ dáhùn sálámà. Ìlú ti kò mẹ́sọ̀ ọmọ arábí sọ ìgbé kò dáhùn sálámà toilet ìgbà tí wọ́n jáde ibi tí mo fẹ́ mú rẹ̀ yìí ibi ọkọ̀ sọ yìí pé alájùmọ̀ sọ́lá ti ẹni tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dáhùn fún ha láti àwọn ọmọ ọmọ wọn tó lẹ́sìn ní kí ni ó lè ló sèrí àbí ó lè ló sèrí àbí ọjà sí dáǹfàrà àti gbogbo ẹni sọ yìí ìlú ìjọba bẹ́ẹ̀ lòdì àfà pòfẹ́sọ̀ nínú Arabic studies pòfẹ́sọ̀ ìgbà tí ìjọba jẹ́ àrùmọ́rú àwọn èèyàn lọ́wọ́ sí lẹ́kùn yẹn jẹ́ aláta bàbá kọ́níṣọ̀ mẹkáníìkì oníṣẹ́rùsòwò alákọ̀wé fóònù tó lẹ́yìn wọn. láti rí pé ọ̀nà wájì bàbá fẹ́ràn gbogbo àwọn òfin bá ti kà ara rẹ̀ bàbá ti di ìlú àwọn tó ti dùn lórí ìtọ́rùn láti di kí ni gbogbo àwọn náà

ẹ̀gbọ́n ọdún fẹ̀rẹ̀ ẹ̀ẹ́sẹ̀ irú tẹ́yẹ sọ́nà bàbá àwọn ṣe lára àwọn ọmọ aráàlú àwọn àfáàtí àfáàtúnà wọ́n ṣe rẹ́sì wọn láyé fún wọn ṣe tàbí yóò jókòó ìgbà ẹ̀lá àwọn òfin yẹn ní ọjọ́ láyé fún kí ni ó ti jókòó ní parí ọmọ Ìgbò méjì Nàìjíríà wọ́n tó sàwùjì wọ́n ní lárúbáwá yẹn tó wọ báńkì tó lọ gbowó yẹ́rù tí ó jáde wọ́n tí ó tẹ̀wọ́n lórí ẹ̀kọ́ tó ń lọ wọ́n sì wọ́n orí ẹ̀wọ́n pa ọgbọ́wọ́ ìyàwó ẹ̀ tó wọ́n pẹ̀lú wọn wọ́n nà nínú ẹ̀rọ fún òkú síkú ìyẹn ti gbà tó dákú nù gbàtí ìyẹn tó padà ó ló fóun ó pa àwọn ọlọ́pàá fún òsì lè rọ́ ọ̀sọ̀tọ̀ títí ní sàwùjú bí sí inú ẹ̀ nù kó rọrùn títí ti wà ó wà jáde gbé à ó lè jáde gbé o ọwọ́ padà fún ọ òjò bí ọ̀dọ̀ wa ń bí ó jalè gbé òjí gbogbo abúrú tó lè ṣe ọkùnrin ní ọmọ adáfandá ó ti sákọ́ wọ́n yẹ́ tó sákọ́ ti kẹ́ lókùn lè kùn lè sọ̀rọ̀ wọ́n ti fẹ́ sí wọn ọgbà àwọn ọjọ́ kejì ọjọ́ ti kọ́ ṣàgbẹ́lọ́rọ̀ wa ní wọ́n ní judgment delay justice delay tọ́mà tí pò tó ní kéèsì ní kọ́ọ̀tù ó ń lọ bí gbèrò nídájọ́ ìnìyàn àjọ́lẹ̀ ìjọ́lẹ̀ tí bá kí sí yìí tó bá di jẹ́lẹ̀bá di july 7 ẹ̀wà ọlọ́bàrẹ́lókùn gbogbo ẹ̀rí láàbòlẹ̀ láìrẹ̀ rẹ̀ down to one bed ẹ̀tún ẹ̀tún àti ọjọ́ kejì wọ́n sún wọn tó kọ́ wọ́n há jù wọn ni ọjọ́ kejì kí làwọn èèyàn sì sọ nàìjíríà ń bí olùgbọ́n ní ìlú saudi so hard so hard àtúnkẹ́

ẹlòmí ìlú sẹ́fẹ́ ìjẹ́ olè yẹn sí èyí kó tó tẹ́ wọ́n lọ nígbà tó ti tó kò sí tó ń ṣẹlẹ̀ ọlọ́wà sọ́nà wọn tààrà kó tọ́ òjò wa ṣe ó jẹ́ títà òbí di wa títà ó ti sáyé wa tó dàbá àti ìlú ní ìlú àmọ́ òbí tó lọ́jọ́ iwájú yóò padà bí tí wọ́n padà wọlé lẹ́yìn wa tó lọ́ fáwọn tẹ̀lé hàmìlẹ́ aṣọ́gbọ̀n náà yóò rà àyà ń ta ọ̀pọ̀ tó tẹ̀lé